iléeṣẹ́ ọlọ́pàá ti pinnu láti wádìí ohun tó ṣokùnfà ikú Mohbad báyìí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀ wa ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú mọ̀lẹ́bí ọ̀rẹ́ àti àwọn olólùfẹ́ olórin tàkasúfèénì tó jáde láyé ìlérí di ọládìméjì àlọ́ba pé ìwádìí tó lóòrìn làwọn yóò ṣe láti mọ ohun tó ṣokùnfà ikú rẹ̀ ìlérí olúwa tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mohbad jáde láyé lẹ́ni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n tí ọ̀pọ̀ awuyewuye sì ń tọ ikú rẹ̀ lẹ́yìn báyìí ní ọjọ́ ìṣẹ́gun ni àwọn adarí ètò fún olórin náà kéde ikú rẹ̀ nínú àtẹ̀jáde wọn tí wọ́n fi síta wọ́n sọ pé ìmọ́lẹ̀ ti wà ní ipò ìfọkànbalẹ̀ báyìí àmọ́ káàkiri ojú òpó ayélujára làwọn ọmọ nàìjíríà ti ń béèrè pé kí gan ló ṣokùnfà ikú ìlúmọ̀ọ́ká olórin yìí bẹ́ẹ̀ làwọn kan ké sí iléeṣẹ́ ọlọ́pàá láti ṣe ìwádìí nípa ohun tó ṣokùnfà ikú Mohbad nípàápàá ìdúkokò táwọn kan ṣe sí ẹ̀mí rẹ̀ ṣáájú kó tó jáde láyé àtẹ̀jáde ti iléeṣẹ́ ọlọ́pàá sójú òpó X láti ọwọ́ alukoro àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn Múyìwá Adéjọbí ṣàlàyé pé àwọn ti pàṣẹ kí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tọpinpin ọ̀rọ̀ náà lẹ́yìn wọ́n ní bí nǹkan ṣe ń lọ làwọn yóò fi máa tó àwọn aráàlú létí ṣáájú ní iléeṣẹ́ ọlọ́pàá Èkó sọ pé àwọn mọ̀lẹ́bí Ìlérí Olúwọlá di méjì alọ́ba tó ń jẹ́ Mohbad kò fi ọ̀rọ̀ ikú rẹ̀ tó àwọn létí rárá o ṣùgbọ́n agbẹnusọ ọlọ́pàá SP Benjamin Odeyin sọ fún akọ̀ròyìn BBC pé títí di ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án mọ̀lẹ́bí Mohbad kò sọ nǹkan kan nípa ikú ọmọ wọn Ìdẹ́yìn sọ pé ó yẹ kí wọ́n ti fi ikú rẹ̀ tó àwọn létí pẹ̀lú bí ọ̀rọ̀ ti ṣe rí nípa ikú rẹ̀ Ọjọ́ Adélérè ló ti mú ìròyìn wá fún yín láti iléeṣẹ́ Wisdom Yard television.